اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilahi rahman rahim alhamdulilah munazil الكتاب ومجري السحاب وهازم الأحزاب والصلاة والسلام على شفيعنا يوم المآب وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرجو فلان با الله سبحانه وتعالى وتتمو شأنه وقلوك وقلوك ẹni kí a máa bẹ nínú àwọn àlàyé ní àárọ̀ yìí ọba náà la dúpẹ́ fún tó àtún kí àwọn mùsùlùmí pé àkú òǹgbẹ àkú gbogbo àwọn ìgbìyànjú wa láàárọ̀ lọ́sàn-án lóru lórí ipa fẹ́ rojú rere ọlọ́run àwẹ̀ yìí ọlọ́mọṣájẹ́ kí ọrọ̀ ọ̀run fẹ́ nìkan kan wa hadiyu nabi ìmọ̀ràn anábùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà kalẹ̀ sí etí gbọ́ wa pẹ̀lú gọ́lọ́wọ́ báyìí tí wọ́n fi ṣe wá láǹfààní ní àárọ̀ ìní àwọn afáwà fadílà tó ṣe kàbù musab ibrahim ibn saleh ọ̀gáníjà wọn bá kí mọ́ṣábà ṣàríkún dáadáa wọn wọn náà ni ahmiyatu ta'allumi al-qur'ani wa ta'alimi pàtàkì tí ń bẹ fún kakọ́ al kásìtú kọ́ọ̀yàn bismillah alhamdulillah الذي أنزل كتابه العزيز على نبيه الكريم والصلاة والسلام على من جاه بالقرآن هدى ونورا للمتقين وعلى آله الأطهار وصحابته الكرام وعلينا أجمعين ọpẹ́ ni fún وبا ọba ọba tí ó tún àdàpẹ́ fún abẹ́ kọ́mọ́sá sàlékún ọ̀rẹ́ wa kó sàlékún ìkìláàsì wa èyí tí a tún máa gbéyàwó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa òun náà ni ahmiya tó alumil quran wata alimi pàtàkì kí a kọ́ alukur'an karim ká sì tún fi kọ́ àwọn ọmọ wa orí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa yìí ẹ̀rí pé nú àwọn ọ̀rọ̀ èyí tí a ti ṣàlàyé fúnra wa síwájú òun náà ni àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí lára ẹ̀ náà ni ká nígbàgbọ́ sí àwọn tíra tọ́lọ́wọ́n ọba aláàsọ̀kalẹ̀ eléyìí tó ṣe pé alukur'an kẹrim ọ jẹ́ ìwé kan gbòógì nínú àwọn tíra yìí tó jẹ́ pé òun náà sì lọ sẹ́kù lásìkò yìí tó ṣe pé agbọ̀rọ̀ nígbàgbọ́ sí i tá a bá wá wò á rí i pé ìgbàgbọ́ àwa mùsùlùmí sí kùránì yìí kò tó torí pé tọ́ba tó ni gbogbo wa ní a ti kọ́ a sì mọ pàtàkì kíkọ́ rẹ̀ kọ́dà òun láàmú sáré ká fi kọ́ àwọn ọmọ wa àmọ́ ìgbàgbọ́ wa sí kòránì yìí kò tó òun ló fà tó ṣe pé tá a bá wà rí àwọn mùsùlùmí tá a wà àwùjọ wa lónìí a rí i pé forty percent nínú àwọn mùsùlùmí àwọn náà ni wọ́n láǹfààní àti mọ kòránì ká inú rọmọdọ́nà la wà yìí nísìn ẹ̀ bá dé mọ́ṣáláṣí ẹ̀rí pé àwọn tí ń ka kòránì tí wọ́n ń di ìkẹrì wọ́n fẹ́ lè mọ́ ju fọ́ọ̀tì lọ so kọ́ra àwọn tẹ̀ fẹ́ lè mọ́ tó bẹ́ẹ̀ tàbá tún wá wọ àwọn tí wọ́n tún mọ̀ lámọ̀dájú tí wọ́n mọ̀ ní kẹrẹ́ àtàmọ́tòkọ́nà àwọn òun ò ju bíi ten percent náà lọ eléyìí túmọ̀ sí pé ìgbàgbọ́ wa ó fúyẹ́ látara ọ̀rọ̀ kùránì bóyá àwa mọ àwọn oore tí ń bẹ níbẹ̀ ni a sì mọ àwọn ládá bàǹtàbàǹtà tí ń bẹ látara pé kí a ka kùránì eléyìí náà ni tó fà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tábà sí ojú àwọn ọmọ wa àbáwọn ọmọ tá a bí ta fẹ́ síjú wọn ìpìlẹ̀ àárọ̀ ọjọ́ wọn ni a máa síjú wọn sírí ọ̀rọ̀ ayé ni a síjú wọn sírí ọ̀rọ̀ jíjẹ múmu ni a síjú wọn lórí ọ̀rọ̀ kátàkárà ni kí ni máa fà á bẹ́ẹ̀ òun ni pẹ́kọ̀lọpọ̀ ọmọ wa lónìí tá a bá ti bí wọn wọ́n bá ti ń pọ̀ wọn wọ́n bá ti ń lè sọ̀rọ̀ nítòkù tá a gbé wọn lọ ni pé kí ká gbé wọn lọ iléèwé kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ láti nǹkan bí ọmọ ọdún méjì àbọ̀ ọdún kan ẹlòmíì gan ti gbé wọn lọ eléyìí ni ó túmọ̀ sí pé àṣíjú àwọn ọmọ wa sẹ́sìn nípìnlẹ̀ àṣíjú wọn sọ̀rọ̀ ayé nípìnlẹ̀ torí pé jíjẹ múmu òun ni ta fẹ́ lọ kà níbi ọ̀rọ̀ òwe mùsùlùmí èyí tó ṣe pé ọmọ ń tọ́wọ́ ṣe láyé tó sì fẹ́ kí ìgbésí ayé àwọn ọmọ àwọn kó tò kí gbàgbó sì rinlẹ̀ sínú ọkàn wọn yóò bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn yóò sì fún wọn látara pé kíni káwọn ọmọ yìí kí wọ́n fi ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n fi bẹ̀rẹ̀ gbèsè ayé wọn tá a máa ń pè bí ọmọ ọdún mẹ́fà yóò wá mú ọwọ́ iléèwé eléyìí tó ṣe pé láyé jọ̀hún ni n ta fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òwe ni kọ́ra tá a bá dé lọ àwọn èbó kọ̀ọ̀kan lónìí àwọn èbó kan ń bẹ lónìí tó ṣe pé wọ́n gba kọ́mọ ọwọ́ iléèwé ní láti ibi ọmọ ọdún méjì báyìí àwọn ẹ̀kọ́ kan tó jẹ́ àwọn ẹ̀kọ́ pìlẹ̀ làwọn náà máa kọ́ àwọn ọmọ wọn tó bá débi ọmọ ọdún mẹ́fà wọn ìṣàwá wọ iléèwé torí ẹni pé ká síjú àwọn ọmọ wa sídìí ọ̀rọ̀ jíjẹ múmu eléyìí ni láti kékeré wọn eléyìí ni kò ní jẹ́ wọ́n mọ pàtàkì pé nítorí ẹ̀sìn lọ́lọ́wọ́n bá aláàfin dá wọn kọjá pé ńgbàtà àwọn bá jí báyìí tí wọ́n bá ń mọ̀rọ̀ sọ tí wọ́n fẹ́ máa nílà káyè díẹ̀ díẹ̀ ní tí wọ́n kọ́kọ́ máa gbọ́njú mọ̀ òun náà ni pàtàkì ẹ̀sìn yìí pàtàkì ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀ sì rí pé ẹ̀sìn yìí à níbi tá a ti lè mọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ òun náà ni níbi ká lo ìwé ìtọ́lọ́wọ́n bá àlá tó gbé fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí tá à ń sọ fúnra wa òun ni pé gbogbo wa ní ká gbìyànjú ká ní kàkún sí kùránì yìí bá ṣe mọ ẹ rí pọpọlọpọ àwa àyàn lónìí tó ṣe pé àmọ kùránì kò jẹ kí gbàgbọ wa kó rinlẹ kò jẹ ká mọ pàtàkì ẹsìn ọlọrun ọba àlá kọ́ra ó tún jẹ́ àmọ́ ṣàfẹ́kù ọ̀pọ̀lọpọ̀ ládàá nínú rọmọdọ́nà yìí àbí láwọn àsìkò tí èsì nu rọmọdọ́nà kò sì jẹ́ kẹ́sìn òye wa dáadáa torí ìdí eléyìí afẹ́ká mọ pàtàkì kíkọ́ alukur'ani kó jẹ́ sí pé ní láti ilẹ̀ láti kékeré wa a máa síjú àwọn ọmọ wa síbi àwọn nǹkan yìí pàápàá jùlọ ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀sẹ̀. àfàwà àfàwà júndò nìkan nínú àwọn sọ̀hábà ni ń sọ nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú musonaf ibn abi sheba oníkunna anabi isallallahu alayhi wa sallam fitiyanan hazawiro ó láwọn ń bẹ pẹ̀lú anabi wa muhammad àwọn jẹ́ ọ̀dọ́ tó lágbàá dáadáa tó lókun lára fata alamuna alukur'ana kọbla anna ta alamuna kọfata alamuna imana kọbla anna ta alamuna alukur'ana àwọn wa kọ́ ìgbàgbọ́ síwájú kí àwọn tó kọ́ alukur'an kareem ẹ rí i pé àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí àná tánàbí bá ìgbà tí gba islam ní ọ̀pọ̀lọpọ̀ ti dàgbàsókè nígbà tí wọ́n gba islam wọ́n ti ń dọ̀dọ́ ọ̀dọ́ tànàbí bá wọn yìí nítorí kọ́ fi lé wọn lẹ́nu náà ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ó sì fi ọ̀rọ̀ bí wọ́n sì máa kọ̀rọ̀hánì ó fi kọ́ wọn onígbà táwọn tó wá kọ́ kọ̀rọ̀hánì tán yìí ó ní falama ta'alamna kọ̀rọ̀hánà fasdadna bihi imana ìgbàgbọ́ àwọn tó wá lékún sí tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ni tá a bá ti bí ìkákọ̀ àkọ́kọ́ ń tá àkọ́kọ́ kọ́ wọn ní ìgbàgbọ́ àti ọ̀rọ̀ bó ni wọ́n sì mọ kọ̀rọ̀hánì kí kọ̀rọ̀hánì yóò torí pé tá a bá ti jẹ́ kí wọ́n mọ kùránì ní tá a sì kọ́ wọn lọ́rọ̀ gbàgbọ́ nípìnlẹ̀ ayé wọn ni tẹ́ máa kọ kùránì nígbà tí wọ́n bá dàgbà ó ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ mọ̀ dán lẹ́nu wọn ná ẹ̀kejì ni pé àwọn gan ni wọn ò ní tètè rí àǹfààní èso tí kùránì tó fẹ́ so fún wa bíi káfí kọ́ àwọn ọmọ wa nígbà tá a bá ti wà kún tó pọmọ ọdún mẹ́fà kún tó wọlé ìwé kó tó di gbígbà tó ń bá délé ìwé tán kún tó máa wá lọ rọ àwọn nǹkan tó jẹ́ pé àwọn nǹkan tó ṣe pé ìròrí àwọn èbó ni ìròrí ọmọnìyàn lásán nìkan náà ni wọ́n máa wá lọ rọ sí wọn lágbárí kó tó di pásìkò yẹn tó nì káwọn ọmọ owó ti mọ àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ wa nígbà tá a bá ti tètè fi tètè kọ́ wọn láti lẹ̀ àbá fi wọ́n sílé ẹ̀kọ́ ẹ̀sìn bíi káwọn ọmọ wọn mọ̀ pé níbi tọ́lọ́wọ́n bá àlá wà kọ́ lọ́wọ́n bá wà kọ́ mọ̀ kọ́ lọ́wọ́n bá wà àlá òkè ní ń bẹ́ẹ̀ àwọn wò làwọn màláìka ṣe kó ti yí àwọn ọmọ wa ipa àwọn màláìka ni àwọn olùránṣẹ́ ọlọ́run ọba ni wọ́n wọn èé ṣe ìyàwó ọlọ́run ọba wọn èé ṣe ìṣe ọmọ ọlọ́run ọba kó ti yí àwọn ọmọ wa nípa àwọn tí wọ́n jẹ́ wọ́n bá béèrè pé ta ló lórí àwọn màláìka lọ́wọ́ àwọn ọmọ wa kọ́mọ owó ti mà pé jìbìrì lò ní jẹ́ bẹ́ẹ̀ kọ́mọ jẹ́ pé àwọn nǹkan tí ò yẹ ká máa àwọn àwọn nǹkan tí ò nítumọ̀ káwá láwọn ọmọ wa àfẹ́ kọ́ wọn láwọn nǹkan tó ṣe pé kí ni wọ́n fi mọ kọ́rẹ́tà àfihàn kọ́rẹ́tà àfihàn àwa mùsùlùmí òun ni eléyìí pé tálà ànábì rẹ kọ́mọ ọdún méjì kọ́mọ sọ pé ànábì wọn muhammad lorúkọ rẹ kọ́dà bàbá rẹ abdullahi ni kọ́dà àwọn ọmọ tó bí méje ni wọn káwọn ọmọ wa tí wọn ò ju bí ọmọ ọdún méjì mẹ́ta lọ kún ti máa mele kọjú pé lè láfi sí ìgbésẹ ayé wọn kọ́mọ wa tí ò ju ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún márùn lọ kó ti mọ̀ pé kò rà á nìyí òun nìwé téyìn ó fi soríire láyé kó sì mọ̀ pé torí ẹ̀sìn lọ́lọ́wọ́n bá fi dá wa kì í ṣe torí ká lè wá jẹ ká lè wá mu lọ́lọ́wọ́n bá aláàfin dá wa kọ́mọ tí òjò ọmọ ọdún márùn ọmọ ọdún mẹ́fà lọ kó ti gbàgbọ́ yé pé kò sẹ́ni tó lè pààyàn tó kọjá ọlọ́wọ́n ọba subahana wàtàhálà kò dẹ̀ sẹ́ni tó lè jiyàn tó kọjá ọlọ́wọ́n ọba subahana wàtàhálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí làwọn ẹni àná fi sí gbèsè ayé wọn náà bẹ̀rẹ̀ gbèsè ayé wọn ló jẹ́ kí gbèsè ayé wọn kó tó kó sì lójútù tó èyí ni ká gbìyànjú kọjá pé àwọn kan yẹn náà làwọn náà fi sí wa kó tó kó bí omi omi omi omi tá a fòwúrọ̀ pọn torí pé àwọn bàbá wa lánàá náà nì ẹ di pé kọ́dà ẹlòmíín bẹ́ẹ̀nu wa àwọn tí wọ́n bá wa àwọn bàbá tán ká standard six nínú ìwé tó ṣe pé gbàtà máa wọlé ìwé ni ọmọ ọdún mẹ́fà náà wọlé ìwé nǹkan tiẹ̀ wọlé ju ọmọ ọdún mẹ́fà lọ wọ́n sì mọ̀ wọ́n dáwọ́ ìmọ̀ jù wá gan lọ kọ́dà wọn tún rí gbèsè ayé ṣe jù wá lọ torí ẹ̀ nísìnyí pé à ń sọ fúnra wa kọjá pé n táà fi bẹ̀rẹ̀ gbèsè ayé àwọn ọmọ wa ń tọ́lọ̀ nítorí ẹ̀ dá wọn tóró nítorí ẹ̀ dá wọn nígbà kan bá wá ń pọ́n ọmọ ọdún mẹ́fà ká ẹ̀sẹ̀ wá sí ju wọn síbi ọ̀rọ̀ jíjẹ mímu ọ̀rọ̀ ayé ká máa wá jẹ kó máa mọ̀ díẹ̀ díẹ̀ kò dẹ̀ sí tó jẹ́ aṣọ eléyìí ni pé ọ̀rọ̀ òwe ní tá a bá kà tá a sì fẹ́ mọ̀ ká ọdún tá a fi kà tá a sì fẹ́ mọ̀ dáadáa ọdún tá a fi kà máa pẹ́ à torí ẹ̀ la fi kútọ́ bá wọlé lọ́mọdún mẹ́fà bí wọ́n ṣe máa wọ̀ ọ́ níjọ́hún nígbà gbogbo àtàwọn àyè ìwé ni àtàwọn tí wọ́n tó àtàwọn tí wọ́n jù wá lọ àwọn ọdún mẹ́fà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì jòkó tì ní wọ́n mọ̀ lè tọ́jẹ́ àmọ̀dájú kọlọmọba allah subhanahu wa ta'ala kọ́ mọ́sá fi ọ̀rọ̀ ẹ̀sìn wa yé wa kó sì fún wa náà ní ayé ní òde wọ̀nyí tí ọlọ́mọba allah tọ̀fẹ́ ká ní ma níbẹ̀ nínú àwọn ọlá àti oore tí ń bẹ nípa pé ká tètè mọ kùràhánì ká sì mọ̀ ẹ́ kà dáadáa kọ́ da wa lójú òun náà ní ọ̀rọ̀ ìtì ọlọ́mọba allah ń sọ fún wa nínú alukọ̀rán ọlọ́ni iná lẹ́dínà yẹtùlú na kìtàbà lọ́ ọlọ́ni ní àwọn tó ṣe pé wọ́n ń ka tírọ̀ ọlọ́run ọba wọ akọ́mú sọ́láàtà tí wọ́n sì máa ń kírun fọ́lọ́wọn ọba wà á ń fakó mímọ rọ́sàkínà ahùn sí rọ́ọ̀nù wà aláàníyà tí wọ́n sì ń ná àwọn nǹkan tọ́lọ́wọn ọba aláàṣẹ fún wọn tí wọ́n ń na níkọ̀kọ̀ àti ní gbangba ìyẹn ni pé wọ́n ń ná owó wọ́n ń katírọ̀ ọlọ́run wọ́n ń kírun wọ́n sì ń ná owó ọlọ́run láwọn èèyàn báyìí ìrìjú náà ti jẹ́ ara tán láǹtàbúrọ̀ ọlọ́run láwọn èèyàn yìí wọ́n ń wá òwò kan lọ́dọ̀ ọlọ́run ọba òwò tó ṣe pé òun ò ní pàdánù rẹ̀ wọn ó jèrè lérí ni ọlọ́run àwọn tí ń ka kuraani tí wọ́n sì ń kírun tí wọ́n sì ń náwó wọn yìí wọ́n ń ṣe àwọn nǹkan yìí líyìí wà fìyà hum ojúra hum kọ́lọ́hún ọba kó lè bá wọn san wọn lẹ́sàn kó sì pé ẹ̀sán wọn fún wọn wọ̀yẹ̀zí dahun mi fọ́dúléhe kọ́lọ́hún ọba kó sì lé wọn kún ní orí láàyè ìnáwó kàfúrò rahim ọlọ́run ní òun ọlọ́run ọba ọba aláforíjì ní òun eléyìí jẹ́ orí ńláńlá bàǹtàbàǹtà tọ́lọ̀ máa ṣe fún àwọn tí wọ́n bá mọ̀ nípa alukur'an tí wọ́n sì máa kà dáadáa. n tó ń bẹ nínú ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí hadith ètí àwa aisha tí ọgbà wá àtọ́wọ̀ nínú sahih muslim anabi sọ pé sallallahu alayhi wa sallam ó ní almahir bilkur'an ma'a safaratil kiramil barara ó ní ẹni tó bá mọ kòránì dáadáa tó dángájíá bẹ̀ dáadáa tó lè ká lákàdájú tí kò ní máa ṣépè níbẹ̀ ó ní tó bá dijọ́ gbẹdàlẹ̀ kíámà irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa bẹ pẹ̀lú àwọn mọ̀láìkà alápọ̀nlé kan tí wọ́n jẹ́ ẹni rè ìyẹn ni pé àdúgbò wọn ààyè àwọn mọ̀láìkà yìí níbi tán bá wà láṣekẹ́ni láàfin wọn sí ìyẹn ni pé tí ó jẹ́ ipò fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba àlà wọ́n lẹ́dí ìyẹ́kọ̀rọ̀ anábìlẹ̀ ẹ̀rọ arẹni ti ń ka alukọ̀hánì kẹrìm wọ̀yẹ̀tà àtẹ̀hù fíhì tó sì kí ngbà tí ń ka kùránì yìí yẹ̀tà àtẹ̀hù fíhì ń ṣe kí ni ń àfa ń ṣe wàmúwàmú kó tó rí ka tó bá máa kí alihamudulilayi alihamudulilayi ni ó fi kó tó rí i wí ni ngbà tí ń ka kùránì wà ó aleyhi ṣáàkó kùránì yìí wá yìí lẹ́nu rẹ̀ ó lé mọ́ anábìlẹ̀ láwù àjọrọ̀ irú ẹni bí ọgbàlá dá o yóò gba ajuru lmasakọ ládàá pé ń ṣe wàhálà àfi ka kuraani wà ajuru tilawa yóò sì gba ládàá pé ka ọ̀rọ̀ ọlọ́run ọba àlá ìwọ náà wo bàbá àti màmá ìwọ ni o fẹ́ ní kọ́mọ rẹ̀ ọ́ kà nínú ìwé ayé tí àǹfààní yóò tọ́ sí ọmọ ká ni kọ̀mọ ká ni orí ọlọ́run tún sọ̀rọ̀ fún wa débi pé tọ́wọ́ bá ma kuraani ká nítorí kí wàá mọ̀ wàá má lò ń ṣe ń bẹ̀ ọlọ́run tó sọ̀rọ̀ fún adébí pé ọgbà ládàá ń bẹ̀ ẹ dákun ẹ sọ fún mi ṣé fíṣíìsì lọ́fẹ́ kàtọ́fẹ́ rí ládàá yìí ń bẹ̀ biology lọ fẹ́ kàtọ́ fẹ́ ládàá yìí bẹ́ẹ̀ àbí mathematics lọ fẹ́ sọ́ọ̀fù lọ fẹ́ ládàá yìí bẹ́ẹ̀ kó dájú pé kò lè ṣẹlẹ̀ torí ẹ̀ kí ló wá dé tó ṣe wa lónìí wọ́n ti bàlágà wọ́n parí yunifásitì wọ́láyé ọ̀pọ̀lọpọ̀ wọn ò lè ka kùránì yanjú kódà àwọn tí a mọ̀ pàtàkì kódà yìí tọ́ka tó sọ́ọ̀kì kùránì nǹkan tó tó ṣe wà límà aláhi ilẹ̀ àdéhìm ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn mọ bàbára rẹ̀ torí pé òun kò la fi sí gbèsè ayé fún wa. wọn yéé sì káfá inú rọmọdánù ẹ̀ nìtọ́ àfa ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ò ní yà sí ọlọ́run bá subahana wa ta'ala kọ́mọ́sá sọ̀wákò níbi àbúrò yìí eléyìí jẹ́ àkọ́kọ́ oore àti ọlá ti ń bẹ nípa pé kéèyàn mọ̀ nípa alukur'an kẹrim kéèyàn sì máa kà á nínú àǹfààní èyí títún bẹ fún ẹni tó bá mọ kur'an kà ní pé gbogbo ẹni tó bá mọ kur'an gbogbo ibi tó bá dé yóò máa jẹ àṣìwájú ń bẹ ni pàápàá jùlọ aṣíwájú ẹ̀sìn ọmọ tá a fi kòránì kọ́ láti kékeré tó sì mọ̀ tó dájú ẹ rí i pé wọ́n sọ fún wa pé ìmọ̀ téèyàn bá kọ láti kékeré wọn ni àlẹ́ ẹlẹ́mù fi ṣẹ́gàr kànákìṣe alẹ́ àjàr bíyàn bá kọ́ mọ̀ láti kékeré ni ìmọ̀ dà gẹ́gẹ́ bí ẹni pé yẹn bá kọ ìlà èèyàn bá la ìlà sára òkúta ni àwọn ọmọ tá a tètè fi kòránì sígbèsè ayé wọn tá a fi gbàgbọ́ sígbèsè ayé wọn kí ni yóò stamp sínú ọpọlọ wọn kò ní kúrò ń kò ní kúrò mbẹ eléyìí ó sì jẹ́ kí wọ́n mọ bàbàrà pé ẹ̀sìn yìí gangan la wá ṣe láyé ẹ̀sìn sì ni ẹ̀mí ayé ẹ̀sìn sì ni máa jẹ́ kí ayé ó lójútùú eléyìí ó jẹ́ kọ́ rọrùn fún wa bẹ́ẹ̀ láti gbàgbọ́ yìí eléyìí kí eléyìí ó sì lẹ̀ mọ́pọ́lọ́ wọn gbogbo àtàn máa ń rí àwọn nǹkan míì tí ó máa dàánù nínú àwọn nǹkan míì tó ṣe pé tá a bá délé ìwé lónìí wọn máa kọ wa torí pé gbogbo wa náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń lo ìròrí wa ìròrí àwa yorùbá àbáwa hausa òun kọ́ là ń lò níbi ọ̀rọ̀ òwe ìròrí àwọn ìbò ni tó ó túmọ̀ sí pé wọ́n gbúrò ní wọn sínú àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ yìí a sì ní ká mọ̀ kọ́ torí pé a ní ìdí rẹ̀ ó sàǹfààní fún wa nínú ọ̀rọ̀ ayé wa èyí tó ṣe pé ìsìláàmù ṣèkínni tí ó takò tọ́ ìta akẹ́yìn sọ fún wa ni pé kọjá pọ́rọ́ ẹ̀sìn òun láàfin bẹ̀rẹ̀ gbèsè ayé fáwọn ọmọ wa kùránì ó ti dó lọ́pọ̀lọ́ wọn ìgbàgbọ́ ti dó lọ́pọ̀lọ́ wọn síwájú kó tó di pé wọ́n wọlé ìwé eléyìí ó jẹ́ ọ̀rọ̀rùn fún wọn gbogbo nǹkan mìíràn máa ń kọ́ níbi ẹ̀kọ́ ẹ̀wé nì tí wọ́n bá jẹ́ pọ̀ takò ẹ̀sìn wọn wọn ò lè mọ gbà dànù nítorí pé wọ́n ti ní ìpìlẹ̀ ẹ̀rí bí kò rọrùn fún wa náà ká síjú ọmọ síjú bí kò lọ kọ́ sóyìn lọ́mọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta kò rọrùn tọ̀ ìwé yìí tó tiẹ̀ wá jẹ́ pé mo tẹ̀sí wá pé ìwé yìí ni àwa ń kọ́ gbàbẹ̀ yẹn àkáwò dáadáa o torí pé ń sì ń jẹ́ ẹ̀sìn yìí míyàn bá ti wá ọmọ kùránì gbogbo ibi tó bá dé yóò jẹ́ ọ̀gá ibiṣẹ́ yóò jẹ́ md níbiṣẹ́ yóò dẹ̀ tó máa jẹ́ ìmáàmù fún wa nítorí pé òun lọ́mọ kùránì òun lànà bọ̀ muhammad sọ fún wa nínú ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú sahih muslim anabi ní ìdàkánu thalatha táwọn mùsùlùmí bá jẹ́ mẹ́ta láàyè ibi tí wọ́n wà fẹ́lẹ̀ yẹ umahum ahaduhum kí ẹnìkan nu wọn kó léèdì wọn kó kírun fún wọn wàá hakuhum bil imama akọrọ òhun anabi lẹ́ni tọ́wọ́ tọ́ sí jù kọ́ léde wọn lórí irun òun lẹni tó bá máa kùránì ká jùlọ nínú wọn tó túmọ̀ sí pé èèyàn lè jẹ́ gọ́vnà ó lè jẹ́ pírẹsidẹ́ǹtì wa ní nàìjíríà kọjá kóun náà lè tún máa léde wa ní eh, central mosque nàìjíríà onítùmọ̀ kírun fún wa ẹ̀rí pàrọ̀ mùsùlùmí ànáni ó wà nù wa dára tó yẹ kó òun náà ní ọjọ́ olórí òun náà ní tó jẹ́ ìmọ̀mú mọ́sálásí ilé ìlọ́yẹ kó máa ṣẹlẹ̀ àǹfààní tí ó máa ṣẹlẹ̀ sẹ́ni tó ṣe bẹ́kẹ́ni àtọ́ba mọ̀kùránì ni yóò já síwájú ayé yóò tún já síwájú ẹ̀sìn lára orí tí ọlọ́run ọba aláà ṣe ni ìṣẹ̀lẹ̀ kásẹ̀lẹ̀ láyà anábì wa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí àwọn mùsùlùmí jagun old ní ọjọ́ náà lọ́hùn ni anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó gbà tí wọ́n kú àwọn tí wọ́n kú lójú ogun gbogbo wọn ni ó fẹ́ mọ sin àwọn méjì sí ààyè kan àbáwọn mẹ́ta anábì wa bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà pé èwo nínú wọn lọ́mọ kùránì kájù nínú àwọn tí wọ́n kú tá a fẹ́ sin papọ̀ sínú aṣọ kan náà yìí tí wọ́n bá tọ́ka rẹ̀ pé eléyìí ni ẹni tí ọmọ kùránì ju, òun lànà bí ó fi síwájú nù sàárè yóò fi ẹni tí kùránì rẹ tẹ̀lé tẹ̀ yóò fi tẹ̀lé ní ẹ̀yìn eléyìí náà ni lára àwọn oore èyí tí a máa rí látara pé èèyàn máa nípa alukur'an kẹrìmù ni. nínú àwọn àgbọ́yé tá a tún fẹ́ ká gbọ́ látara ọ̀rọ̀ alukur'an kẹrìmù òun ni pé gbogbo ẹni tó bá mọ kùránì kẹrìmù tó bá mọ̀ dáadáa tí ó sì tẹ̀lé islam fẹ́ kíró àwọn ẹni bẹ́ẹ̀ kí wọ́n jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ wa kódà islam ṣe é léèwọ̀ láti máa ṣe àbúrò fún àwọn èèyàn bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá aláà sọ pé dáàlíkà wà máa ń yọ àdìm hurumati lọ́hí hurumati láhi fọwọ́ khayrun láhùn ìndà ọlọ́run ní eléyìí ni pé wà máa ń yọ àdìm hurumati láhi ẹnikẹ́ni tí ọba gbé àwọn nǹkan tọ́jú àwọn nǹkan àwọn nǹkan tí ó jẹ́ nǹkan àpọ́nlé nínú ọ̀sìn ọlọ́run ọba àlá ọlọ́run ní gbogbo ẹni tí máa ń gbèrò àwọn nǹkan yìí tóbi irun nǹkan yìí ó máa lóore fún un lọ́dọ̀ ọlọ́run ọba àlá tó túmọ̀ sí pé ìwọ́ tó ọba ṣàpọ́nlé àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́run ọba àlá tí wọ́n mọ̀ nípa kùránì kẹrìm ìwọ náà ni yóò jẹun tí ó lóore fún ọ lọ́dọ̀ ọlọ́run ọba subahánahu wàtàhálà ó nílẹ̀ nínú ẹgbà wa èyí tí a fa wa abu musa al-ashari tí ó gbà wa ó ní ànábì sọ pé iná mi ní ìjìláàlì allahi ikiromadi sheiba al-muslim ànábì ní nínú àwọn àpọ́nlé àti ìgbétóbi èyí téèyàn máa ń se fọ́lọ́wọ́n ọba òun náà ní ká máa ṣàpọ́nlé fún gbogbo àwọn tó ṣe pé kíni wọn bá ti dàgbà tí wọn jẹ mùsùlùmí tí wọn léwu lérí wàhámi al-qur'an gẹ́rì wọlìjà àfi àní kásì bákan náà ni ká máa tún sàpọ́nlé fún gbogbo ẹni tó bá mọ̀ nípa kùràhánì dáadáa tó mọ̀ nípa rẹ̀ tó lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ tí ń tẹ̀lé ń tọ́wà nù rẹ̀ láì ṣe pé àwọn tí máa kọjá àlà àwọn tí wọ́n máa sọ pé ẹ̀ka kùràhánì onímọ̀ngí ẹ̀ka kùràhánì aláta àmọ́ àwọn tó ṣe pé wọ́n ní ẹ̀fẹ́ ẹ̀ka kùràhánì kólé àwọn sì méjèèjì ẹ̀yọ kúlí kúrò mẹ́ ẹ̀ sọ pé àwòrán bìrọ́bìn nas àwọn ọdún àwọn eléyìí kọ́ ni wọ́n ń sọ o àmọ́ àwọn tó ṣe pé wọ́n ní wọ́n mọ̀ ṣe àṣẹ ètò níbi ọ̀rọ̀ kùránì bí àwọn tó ní ẹ̀ka fatia alẹ́ amudu mi ọmọ tí ń jẹ́ fatia alẹ́ amudu nínú gbogbo ọ̀rọ̀ alukurani àmọ́ àwọn tó ṣe pé ńgbà tó ń bá parí fatia wọn ni ó ní gẹ́gẹ́ lé magalubi alẹ́hìn àmì kèsìrò àwọn eléyìí ni wọ́n ní ká pọ́nlé torí pé àwọn eléyìí ni wọn ò mọ kùránì bó ṣe yẹ kí wọ́n mọ̀ wọ́n sì ti kọjá àlà ní bákan náà níbo muhammad ó ní nínú àwọn nǹkan tá a máa fi gbọ́dọ̀ ọba aláàtọ́bi òun náà nìkan máa pọ́n lé ní sultan al-mufsit ẹni tó bá jẹ́ olórí tó jẹ́ pé kíni ti ń ṣe déédéé eléyìí jẹ́ òrè ńláńlá kan náà lára pé kàkà alukur'an nínú àwọn ọlá tí ń bẹ káfí kọ nínú àwọn ọlá tí ń bẹ fún pé káfí kùránì kọ àwọn ọmọ wa láti kékeré òun ni pé alukóránì kẹrin tá a bá fi kọ àwọn ọmọ wa láti kékeré ni ẹ máa jẹ kéèyàn jẹ ẹni tó lóore jùlọ ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlá torí pé anábìwá muhammad sọ nínú hadisi afawa usman ọmọ afaan anábì ní ina afudọ́lakun mọ̀ntà alamalukura ana wa alama ẹni tó lóore jù nínú yín òun lẹni tí ọba kọ alukur'an kareem tí ó sì tó fi ń kọyàn tó túmọ̀ sí pé ọmọ tọmọ kùránì ká tó ha kùránì sórí níwọ̀n báyìí tọ́lọ̀ ní kó lè ha tó sì mọ̀ ẹ́ ká tí ó dán lẹ́nu rẹ̀ láti kékeré ó lóore ju ọmọ tó ṣe pé ìwé ló mọ̀ ẹ́ ká láti kékeré lọ ká tó wá sọ pé téèyàn bá tún dàgbà nǹkan tá a ṣe láti kékeré yìí ọlọ́run sábà máa ń lò sábàbí kọjá pé nǹkan náà ni yóò tún máa bẹ pẹ̀lú wa ní àgbà yóò sì jẹ́ tí ọmọ tiwa sí ibi àwọn nǹkan olóore lọ́pọ̀lọpọ̀ eléyìí náà jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí a fẹ́ kí a kàgbọ́yé nínú àǹfààní èyí tó tún ń bẹ látara pé tẹ̀yẹ̀ bá mọ̀ nípa alukur'ani tá a fi ń pè wá pé ẹ jọ kò síbi tá a ti fẹ́ sórí eré tó ju bí ìwé yìí lọ òun náà sì ni n tá a fi mọ̀ pilẹ̀ sí wa tá a sì fi mọ àwọn ìgbàgbọ́ wa ní àìní ní bó ṣe yẹ ká mọ̀ tí ó sì ní jẹ́ kí ayé wọ́ dàrú tí ó sì ní túmọ̀ sí pé tí ó sì ní sọ wá dẹni tó ṣe pé ta bá ti ní pírẹ́mù kan báyìí á sáré kò nídìí rẹ̀ á mọ̀ wá pírẹ́mù lọ síbi tí ó yẹ á mọ̀ wá solution lọ síbi tí ó yẹ ká wá lọ eléyìí ni ọlọ́run máa lò sábàbí fún wa nínú àwọn oore èyí tí ń bẹ fún pé ẹni tó mọ alukur'an kẹrìm tó bá ká anábìwá muhammad sọ ọ̀rọ̀ kan nígbà tí ń sọ ó ní mọ́sálùmí mú mi ní alẹ́ yẹ kọ̀rọ̀ wọlé kúrò hánà àpèjúwe olùgbàgbọ́ òdodo èyí tí ń ka alukur'an kẹrim kàmẹ́sàlì alùtùrọ̀jà ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe èso kani ní tá à ń pè ní òtùrọ̀jà èso yìí èso tó da tó dùn tó tó lóorùn ni ànábì ní èso yìí tó ṣe pé kí ni rí òhà tọ́ yìí téèyàn bá ń gbóòórùn rẹ̀ ọ̀fà ọmọ aláìkè rẹ̀ téèyàn bá sì tẹ́sì rẹ̀ báyìí ọ̀fà tẹ́sì rẹ̀ náà ṣe kí ni ó dùn ó ní àpèjúwe mu ní olùgbàgbọ́ òdodo ti nka ka kùránì nù torí ìwọ tó ń ka kùránì tọ ọmọ tó sì ń ka tó ń dúró tì àpèjúwe rẹ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ òórùn rẹ ọ̀dà àtọ́wò rẹ ọ̀dà àtòrí pé oríire táwọn yẹn bá bọ́ọ̀lù wọn ò rí dáadáa látara ìbálò rẹ eléyìí òun ni anabiwa muhammad sallallahu alaihi wa ni ọ anabi tó sọ ó ní àpèjúwe mùsùlùmí èyí olùgbàgbọ́ òdodo èyí tó ṣe pé kì í ka kùránì ó dà gẹ́gẹ́ bí àpèjúwe àtàmọ̀rọ̀ tàmọ̀ sí làbídùn ó ní tó ṣe pé láàrí aláha èyí tó ṣe pé kò ní òórùn kankan rárá bákan náà wọ́tọ́mù uha hollywood tó já sí pé ní tá a bá tẹ̀sí rẹ̀ tá a fi kanu a rí i pé adùn ń bẹ ní ibẹ̀ tó ó túmọ̀ sí pé wọ́n mùsùlùmí tọ́ ọmọ kùránì tọ́ ọmọ kàá kò sí orí fún ọ ní ibẹ̀ púpọ̀. bákan náà ni ànábì tó sàpèjúwe àwọn mọ̀nàfìkì ó lápèjúwe àwọn mọ̀nàfìkì òun náà làwọn tó ṣe pé kínni tí wọ́n máa ń ka kùránì tó ṣe pé wọ́n dà gẹ́gẹ́ bí àpèjúwe lọ́fíńdà ni tó ṣe pé òórùn rẹ̀ da àmọ́ bá tẹ̀sí rẹ̀ ó korò. àwọn mọ̀nàfìkì káṣí ń bẹ nínú ìsìlámù yìí tó ṣe pé kínni àwọn ìka kùránì ni wọ́n dà gẹ́gẹ́ bí àpèjúwe anzola ìyẹn ni pé igi ìkànnì tó ṣe pé kò lóorun kò sì tún ní ìtọ́ ìwòtọ́ da kí la fẹ́ mú látàrí eléyìí ni pé àwa mùsùlùmí tá a mọ kùránì ẹ̀já gbìyànjú kí a máa ka dáadáa kọ́ lọ́wọ́ máa kọ́ mọ́sá sí nírọ̀rùn fún wa nínú oore tí ń tún máa ṣe fún èèyàn tí kùránì máa ṣe fún èèyàn téèyàn bá dàgbà tó bá darúgbó ẹ̀ńbẹ́nọ̀rọ̀ ọjọ́ eré tó ṣe pé wà téèyàn bá dàgbà tán nìyẹn ó tún wá dàgẹ́ bí ọmọ kékeré téèyàn máa ṣe bí dèdèrìn ọlọ́run ní serú ẹ̀ fún gbogbo ẹni tọ́ba ma alukur'an kẹrí orí ẹ̀ orí eré lélẹ́ yìí o ẹ jẹ́ kí gbogbo wa náà ká gbé ọjà rè ká fi kur'ani ká fi kọ́ àwọn ọmọ wa láti kékeré ká fi ká gbìn sí wọn lẹ́mìí kí ó jẹ́ pé òun náà láfi sí ìgbésí ayé wọn kọ́lọ́run ìwé tó fi ránṣẹ́ sí muhammadu ìwé òfin tó fi ṣètò ayé gbogbo wa ẹ̀jẹ̀ ká máa kà káyé wa ó lè dára ẹ̀jẹ̀ ká tẹ̀lé káyé wa ó lè sún wọn. wọ́n ní káka kùránì káyé wo lè dá káka kùránì káyé wo lè sún wọn ká tẹ̀lé ń tọ́wà nínú rẹ̀ kí gbèsè ayé wa kó lè rí bí ó ṣe yẹ kó rí eléyìí òun náà ni tí àwọn ẹni síwájú tí wọ́n torí sórí láti bẹ̀ kọ́lọ́mùbá subhanahu wa ta'ala kọ́mọ́sá jìká sórí rẹ̀ látara ìmọ̀ kàlù kùrhánì subhanahu kàlàhùmà wa bi amdik ashadu allah ilahila anta asafukatu wuli. alhamdulilah adúgbò fún ọlọ́mùbá subhanahu wa ta'ala àti àwọn afọwà nípa àwọn àlàyé ribiribi tí wọ́n ṣe fún wa nípa alukur'an ọlá ń bẹ fún alukur'an àti pàtàkì kíkọ àti mímọ́ fi kọ́yàn kò ṣe é sọ tán kò tí a kódà àwọn láyìn ò ṣe é kà tán ní ti gbogbo mùsùlùmí kankan gbúdọ̀ wọn ṣojú kòkòrò ni torí gbogbo àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhana wa ta'ala kò ṣe kó ẹ ká gbìyànjú ká máa kà á ṣiṣẹ́ ń kà á ká jẹ́ kí ó máa rìnlẹ̀ nínú ẹ̀mí wa bó bá sì ń nínú ẹ̀mí wa ká máa fi ṣiṣẹ́ ṣe ọlọ́run ọba ọba rẹ̀ dà wa ta'ala mọ́ṣáà jẹ́ kí mi àti yín káwà náà àwọn tí quran tí ó ṣìpẹ̀ fún tó bá jíjọ́ ń gbé dàlùkẹ́ àmà mọ́ṣáà ṣe wá láwọn tí quran tí ó wúlò fún ti gbà ń gbà tá a bá kú tán àti inú sáré abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala wọn tí wọ́n rìn ètò ìlú ọ̀kọ̀lọ́kọ̀ mọ́ṣáà bá aṣáánu wọn kọ́ni ṣùgbọ́n aṣáálẹ̀kùn dáadáa wọn wọlá títóbi rẹ̀ wọlá láhàúlà wọlá kú wọ́tà ilà bílà 08032480615 08032480615 òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́pẹ́ àwọn mòdèrú wá sí 08032480615 bá tún dọ̀la pẹ̀lú gọ́lọ́ orúkọ mi ni musadik ibn zakaria ibn sa'ad fama adua wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹnu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ìlẹ̀kẹ̀ madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ìlẹ̀kẹ̀ tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.